mo kí yín kábọ̀ sí àjà balẹ̀ mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlú mọ̀ọ́ká òṣèré Regina Daniel aya bàbá olówó ni Den Nwoko ló fi àwòrán ayẹyẹ ọjọ́ ìbí àkọ́kọ́ ọmọ rẹ̀ Munir sí orí ayélujára ní èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí kú oríire ti ọmọ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án òṣèrébìnrin Abọ́sẹ̀dé Arẹ́gbẹ́ṣọlá ti lo ìtàkùn ayélujára rẹ̀ tuntun Instagram fi ń bẹ àwọn olólùfẹ́ rẹ̀ láti tẹ̀lé e padà lẹ́yìn ìgbà tí àwọn ajúnilọ́fọwọ́ agbára gba àsùnwọ̀n Instagram rẹ̀ lọ́wọ́ rẹ̀ tí wọ́n yí orúkọ rẹ̀ padà tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní lò ó pẹ̀lú ìkìlọ̀ wípé kí àwọn olólùfẹ́ òun má ṣe tẹ̀lé tàbí gbóhunkóhun tí àwọn ẹni náà bá ń sọ nítorí wípé àwọn oníjìbìtì ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ olórin ẹ̀mí ni Sami Okposo àti ìyàwó rẹ̀ ni wọ́n fi àwòrán ayẹyẹ ọdún kọkànlá tí àwọn méjèèjì ti ṣe ìgbéyàwó sí orí ayélujára bí Sami Okposo ti kọ sórí ayélujára rẹ̀ wípé òun fẹ́ràn ìyàwó òun títí ayérayé òun fẹ́ òun sì rí ojú rere gbà láti ọ̀dọ̀ Olúwa wípé ọdún mọ́kànlá kì ṣe ọdún kékeré bẹ́ẹ̀ sì ni ìfẹ́ òun yóò máa lọ síwájú àti síwájú sí i. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ó fẹ́ dàbí ẹni wípé àwọn kan ti dojú sọ àsùnwọ̀n Túndé Ednut lórí ayélujára látàrí wípé àsùnwọ̀n náà ní èyí tí ó ti ní ju mílíọ̀nù kan àwọn olólùfẹ́ tó ń ti àwọn alátẹ̀lé tí wọ́n ń tẹ̀lé ìyẹn àti Túndé Ednut ni ó tún ti di fífà wálẹ̀ báyìí àsùnwọ̀n ọ̀hún ni ó ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká orí ayélujára dìde ní èyí tí Túndé Ednut ti lo ìtàkùn ayélujára rẹ̀ mìíràn fi kéde wípé káwọn ènìyàn tẹ̀lé òun o ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Túndé Ednut tó fi dé orí àwọn ìlúmọ̀ọ́ká gbogbo ni wọ́n ti ń bá ṣe àtúntẹ̀ ọ̀rọ̀ náà sórí ayélujára wípé wọ́n ti fa àsùnwọ̀n Túndé Ednut wálẹ̀ ó sì ti ń lo òmíràn gẹ́gẹ́ bíi wọ́n ti sọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà àgbà òṣèré ni Jídé Kòsọ́kọ́ ti wá sórí ayélujára láti wá fọ ara rẹ̀ mọ́ lórí ọ̀rọ̀ tí ó sọ lásìkò ìjókòó ẹgbẹ́ òṣèré tampan eléyìí tí wọ́n ṣe pẹ̀lú àwọn oníròyìn wípé òun yóò fi iṣẹ́ sinimá sú Ìyábọ̀ Òjó àti Nkechi Blessing látàrí wípé wọ́n kò tẹ̀lé àwọn òfin ẹgbẹ́ wọ́n sì ń kọjá àyè wọn sí àwọn àgbà tó ń bẹ nínú ẹgbẹ́ náà Jídé Kòsọ́kọ́ sọ wípé ọ̀rọ̀ ọ̀hún kò lọ bí àwọn ènìyàn ti ń gbèpò yí pé ẹgbẹ́ ló tako ìfi ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá ìjẹ̀ṣà kọ́ wọn lọ́rùn pé ọ̀tọ̀ làyè ẹgbẹ́ tampan ọ̀tọ̀ lọ̀rọ̀ ẹ̀sùn tí wọ́n fi kan bàbá ìjẹ̀ṣà. instead what Iyabo Ojo is doing about fighting for the girl is wrong. We never said so. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré Ìyábọ̀ Òjó ti tọrọ àforíjì sí gbogbo àwọn ẹgbẹ́ tampan tó ń ti àwọn àgbẹ̀ ẹgbẹ́ pẹ̀lú ìmọrírì ìdásí ìyá Esabod Ìyábọ̀ Òjó kò ṣàìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ ó sì tọrọ àforíjì lọ́wọ́ ẹgbẹ́ tampan lápapọ̀ ní orúkọ rẹ̀ àti orúkọ Nkechi Blessing ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọwọ́ ṣìnkún òfin àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ ọkùnrin kan ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹni tí ó ń lo ọgbọ́n jìbìtì fi gbowó tó ju mílíọ̀nù méje lọ lọ́wọ́ obìnrin kan látàrí wípé ó ń dúnkokò mọ́ wípé òun yóò fi ìhòòhò obìnrin náà hàn sórí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta lúmọ̀ọ́ká òṣèré Sam George ti pàdánù màmá rẹ̀ Sam George ló fi sí orí ìtàkùn ayélujára rẹ̀ ló kéde ikú màmá náà wípé òun pàdánù màmá òun tó ṣe iyebíye jùlọ ó tẹ̀síwájú wípé màmá náà ló lágbára jùlọ nínú àwọn ìyá tóun mọ̀ wípé ìpàdé dojú àlá ó tún di àrìnàkò ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò àjọ DSS ni wọ́n ti kéde wípé wọ́n ń wá Sunday Igboho báyìí ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú ìwé àtẹ̀jáde láti ọ̀dọ̀ alukoro wọn Peter Afunaya wípé àwọn ẹ̀ṣọ́ DSS ló wọ ilé Sunday Igboho ní òru ọjọ́ kìíní oṣù keje tí wọ́n sì kọlu ilé náà láti kó àwọn ènìyàn tí wọ́n ń bẹ níbẹ̀ àti láti yẹ ohun gbogbo tó ń bẹ níbẹ̀ wò fínífíní nínú èyí tí wọ́n sọ wípé ènìyàn méjì bá ìṣẹ̀lẹ̀ náà lọ àti wípé ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ fara gba ọta tó sì ń bẹ ní ilé ìwòsàn wípé àwọn ti kó ọ̀pọ̀ ohun ìjà olóró rẹpẹtẹ ní ilé Sunday Ìgbòho àti wípé àwọn ìwé ìrìnnà pẹ̀lú ìyẹn pásítọ̀tì wà nínú tí àwọn kó wọ́n sì sọ wípé di àsìkò yìí tí à ń kó ìròyìn yìí jọ àwọn ń wá Sunday Ìgbòho ní nọ́mbà alákọ̀ọ́kọ́ gbajúmọ̀ òṣèré Samuel Ọlásẹ̀yìndé tí gbogbo ènìyàn mọ̀ sí Samuel Ajírébi ló ti gba àwọn ènìyàn nímọ̀ràn pàápàá àwọn ọ̀dọ́ láti rí dájú wípé wọ́n gbájúmọ̀ ohun tí wọ́n bá ń ṣe wọ́n sì fi ìfẹ́ hàn sí ohun tí wọ́n bá ń ṣe dáradára àti wípé ohunkóhun tí wọn kò bá nífẹ̀ẹ́ tí kò fún wọn ní ààyè ọkàn kí wọ́n má ṣe dáwọ́lé kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ mẹ́wàá wa ti àsìkò yìí ẹ tún jẹ́ ká jọ pàdé nígbà mìíràn orúkọ tèmi ni ṣògo rẹ́ni kejì